oní àjẹmúwò apọ́tì ẹ̀yìn o ó dání sí lónìí mo dúpẹ́ òde àtọ́bá ti lókè bulibuli ja elingi eh, eh, eh. sibuli kalikali ijirumi laa sibi jaa. Jisipa ọ̀fùkàgé Mùsàngó àjìnáńgá dìrì kìjìbúra Àlíyù ọba láéláé. Ẹ̀mùsà ẹ̀ẹ́. i ṣe gbàlejò bó ṣe bó nílé bàbá tó ṣe gbàlejò bó ọba tó pọ̀ nípa àti agbára ògo ẹ̀kọ́ ọba lọ́wọ́ ẹ̀jú ní ṣàn ajúborúkọ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ọlọ́run àwọn apọ́stólì ọba tí ń jẹ́ mi ni èmi ní má ṣe bẹ̀rù àríyìnró àlá àbí ọmọ ọlọ́jọ́ ìjà pátápátá ńlá ọba tí ń jẹ́ porogodo òkè ńlá ọba tí ń borí òkè omi ńlá ọba tí ń borí omi erin ńlá ọ̀hún ọba tí ń gbérin ayé mì ẹkùn ńlá ọba tí ń fẹkùn ayé ya ọba jáde má tán nínú ilé onímọ̀jẹ̀mú ńlá ọba jàmájẹ̀bi ẹni ògùn àìkó balọ́bọ̀ ní tíde ń sàn ọba ajímájẹ bí ẹ̀dá ajímámú bí ẹ̀dá ológun ni ọba ilé agbára ọ̀run ajúborúkọ ńlá ọlọ́run àwọn ọmọ ogun ọba tí ń àtúndélọ́jọ́ ti òní aládínú olúwa mo kí yín níbi tẹ́ ń gbọ́ mi tẹ́ ti ń wò mí káàkiri àgbáńlá ayé ìbà Ọlọ́run ìbà ènìyàn ojúbà gbogbo àwọn wòlíì pátápátá tí wọ́n wà lónìí tó àti òdodo nípa ti Ọlọ́run gbogbo àwọn mímọ́ mímọ́ nínú ọ̀nà Ọlọ́run mo ṣèbá yín o agbára Ọlọ́run kò ní dágbére fún gbogbo wa a lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ tí ò ní tàtún ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti lè wà tún ṣe program yìí lè ní ògo ni fọlọ́run lókè ọ̀run ọba ńlá ọba ìyanu afúnimásìlè ogun ọba àánú orúkọ rẹ̀ òparẹ́ títí láì jésù nìkan náà ni ọmọ ọlọ́run ìríjú ọlọ́run alààyè ọba tí kìí kú gbogbo ènìyàn tó ti kú là ń fi léètì sí ẹ̀gbẹ́ orúkọ wọn kọ́ tó porúkọ wọn á fi léètì sí ìyẹn ni kó ti lọ Jésù nìkan lọ́ba ìkú ọba ìṣá ọba ìtí ọba ìdíbàjẹ́ ògo ni fọlọ́run lókè ọ̀run a tún wá lọ́jọ́ tí ò ní mo kí ẹ̀yin ará mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti àgbà ẹ̀yin ọmọ ìyá mi nínú Olúwa a fún Ọlọ́run a ṣaláì máa dúpẹ́ ní gbogbo ìgbà torí ọlọ́run òun ni òun náà ni lánàá lónìí títí ọ̀la títí ayérayé ọlọ́run náà ni ọba tí ò yípo padà arúgbó orí ìtì ọba tí ń jẹ́ mi ni ẹ̀dá gbọ́dọ̀ máa dúpẹ́ nítorí pé kí ni olóore ọ̀fẹ́ ni ọlọ́run kì í bínú bẹ́nìyàn ṣe ń bínú kì í rò bẹ́nìyàn ṣe ń rò kódà ènìyàn máa wo ojú ṣùgbọ́n ọlọ́run máa wo ọkàn ẹni táwa ti ròpin táwa ti kọ̀ǹdẹ́mù pátápátá pẹ́lẹ́ yìí ò tiẹ̀ lè dìde mọ́ ọlọ́run a sì gbé dìde ọba tó mú alágbára kúrò ó sì gbé tálíkà sórí ìtẹ́ ògo ni fọlọ́run lókè ọ̀run ọba tí kìí ṣàbòsí ọba tí kìí ṣèké ọba tí kìí bèkè ṣọ̀rẹ́ adúpẹ́ ọlọ́run ọba ara mi nínú olúwa ọ̀rọ̀ ọlọ́run tọ̀ wá lọ́jọ́ tí ò ní ibikíbi tá a bá wà tá a ti ń gbóhùn ọ̀rọ̀ yìí ẹ ìbádára ká múlò torí wàásù pápá ò tiẹ̀ fi bẹ́ẹ̀ sí mọ́ bí kò ṣe ìránnilétí àti ìkìlọ̀ ìránnilétí ni àti ìkìlọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn àbí tán bá ti dé ipò kan bóyá nípa owó ni o tàbí nípa ipò wọn a máa wùwà bí ìgbà tí ọlọ́run kò tiẹ̀ sí rárá wọn a máa lọ sí chọ́ọ̀ṣì o wọn a máa kírun o ṣùgbọ́n ìwà wọn kò yàtọ̀ sí kèfèrí bí mùsùlùmí ṣe máa sọ káfèrí. So, ìwà wọn kò bá ìlànà ọlọ́run mu ṣùgbọ́n wọ́n lọ sí church wọ́n lọ sí mọ́ṣáláṣí ṣùgbọ́n ìwà tí wọ́n ń wù a lè tọ́ka sí pé dájúdájú ènìyàn ọlọ́run rèé nítorí pé ìwà tó ń wù bá ń tó ń ṣe ọ̀rọ̀ tó ń sọ ó yàtọ̀ sí ìwà tó ń wù ó gbàdúrà wa ọ̀pọ̀pọ̀ bẹ́ẹ̀ láyé wọ́n lọ kọ́ni tẹ́sẹ̀ tá a ti fi tán ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́ tàbí kẹlòmíì nítorí tó fẹ́ jẹ ó mọ̀ pé nìyí ìka ènìyàn ni ṣùgbọ́n torí tó ń rí jẹ lábẹ́ ẹ̀ tó ń rí jẹ lọ́rú ẹ̀ lọ́dọ̀ ẹ̀ kò jẹ́ kó lè sòótọ́ ọ̀rọ̀ ènìyàn wá sí mọ́ ó wá káyé dèké ọ̀pọ̀lọpọ̀ ẹlẹgbẹ́ náà ló wà tàbí ń sọ́sìn àdà wọ́n ti kún rí Facebook wọ́n ti kún rí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ náà ni ńgbàdá bá pariwo pariwo tán ẹ̀jẹ̀ ń gba nọ́mbà yín ẹ̀ rí mi ní ilé sọ lórí afẹ́fẹ́ ó di nǹkan nìyẹn kamasa ẹ̀ olùwà yóò gbàdúrà wa ọ̀pọ̀ ọ̀pọ̀ ló gba ìpè ṣùgbọ́n wọn ò gba ìkìlọ̀ ọ̀pọ̀ ló gba ìpè ṣùgbọ́n wọn gba ìkìlọ̀ ìkìlọ̀ tọ́pọ̀lọpọ̀ tẹ̀lé òun ló rí ọ̀pọ̀lọpọ̀ ṣubú táwa di ajíyalé ẹbí òlí ìwágbẹ̀kọ ọba má gbé ọ̀pá ìyálé mi lọ́wọ́ ọba má gbé ọ̀pá ìyálé mi lọ́wọ́ o ọlọ́run má gbé ọ̀pá mi lọ́wọ́ ajíyalé ẹbí òlí ìwágbẹ̀kọ ọba má gbé ọ̀pá ìyálé mi lọ́wọ́ gẹ́gẹ́ bá a ti ń sọ oníṣẹ́ aláì máa pariwo ẹ̀ títí tí a ti wàásù rú ẹ̀rọ yìí báyẹn ń bí rí títí títí tí òye yóò fi yé gbogbo ènìyàn títí tí ọ̀pọ̀ iye yóò fi ṣí bẹ́ẹ̀ nìyẹn bá dé ipò kan ìwà tó máa wù bóyá owó tó ti ní ni o tàbí ipò tó wà á wá gbẹ̀rẹ̀ sípò ọlọ́run bí Lucifer ṣe ṣe adá ènìyàn adá ènìyàn ẹ̀dá ẹ̀dá ènìyàn iyẹ̀pẹ̀ ohun kan péré la fi dá ẹ̀dá ènìyàn iyẹ̀pẹ̀ ṣùgbọ́n lúsífẹ́rì ohun tá fi dá pọ̀ ohun tá fi dá èṣù ó pọ̀ ẹ̀rẹ́ ayé òde ìsìn àwọn èèyàn fẹ́ràn góòlù wọ́n fẹ́ràn diamond wọ́n fẹ́ràn kan tó gbogbo ẹ̀ sọ́rùn ó bá ti ń pọ̀jù lára òjíṣẹ́ Ọlọ́run ó ti ń dìtè ṣù ẹ wá díẹ̀ dáadáa wọ́n bá wà lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n ní rọ́bìṣì ló ń sọ ṣùgbọ́n àwọn ọmọ nínú ọkàn wọn ni pé ìjìnlẹ̀rọ̀ là ń sọ torí pé ta fi dá ìṣù ni ó sì lè máa lọ nǹkan ẹ̀kọ́ mọ́tò ẹ̀ wá ó sì lè máa rìn ní pàdó ẹ̀kọ́ mọ́tò ẹ̀ wá. bíbélì ní iṣẹ́ èṣù bàbá wọn ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ń gan ọlọ́run wọ́n rò káwọn ṣe iṣẹ́ ọlọ́run wọ́n ń gan ọlọ́run nínú ìwà wọn wọ́n ń gan ọlọ́run lójú ara wọn wọ́n sìn lójú ara wọn ń tan ìwọ̀n ènìyàn jẹ́ ṣùgbọ́n kò sí ni a ò lè tan ọlọ́run a ò lè tán lọ́run nítorí pé tó bá sọ pé ènìyàn ọlọ́run ní ẹ́ ó gbọ́dọ̀ wà nínú ìwà ẹ̀ ẹlòmíì tó bá débi ìjà lórí oúnjà petro tiẹ̀ ní pé ẹ̀yìn sọ́kò ti tó ẹ̀tún gbé petro sí náà nìyẹn ó tó sàó tó mà àwọn abẹ́rẹ́ pè é ìyá àdúrà nìyẹn o bàbá àdúrà nìyẹn o ènìyàn tó yára sí ìbínú nígbà tó agbára bá dọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́run báwo ló ṣe ní bínú sọ̀rọ̀ òdì ọ̀pọ̀ la pè díẹ̀ lárọ́ ọ̀pọ̀ gbọ́ ògbọ́ ìpè ọ̀pọ̀ ní wọ́n nífẹ̀ẹ́ ni láti ṣe iṣẹ́ ọlọ́run ọlọ́run sì gbà fún wọn wọ́n ní ìfẹ́ ni mo fẹ́ràn láti ṣiṣẹ́ ọlọ́run ọlọ́run sì gbà gbogbo ènìyàn kọ́ la fi ṣe ìran àfàwọn tá a fi fún náà lè mọ ìjìnlẹ̀ rẹ̀ àfàwọn tá a fi rán torí pé ọ̀nà tí ò yí òpè ni ẹlòmí ń wo ọ̀nà tí jẹ́ pé ó lè fi gbà fi jẹun ọ̀nà oúnjẹ ẹlòmí ò mọ agbára tó wà tó ń lò ó ó jẹ́ kí wọ́n sọ ìjọ mímọ́ yìí àti sẹ̀lẹ̀ wo àti kérúbù wo ó jẹ́ kí wọ́n sọ di tọ́lọ́fọ́ kálẹ̀ méjì pè ní torí pé ọ̀pọ̀lọpọ̀ ń gan ọlọ́run wọ́n rí pé sin ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń gan ọlọ́run wọ́n rí pé ṣe iṣẹ́ ọlọ́run olúwa yóò gbọ́ àdúrà wa ó jẹ́ kí àwọn káfíìrì máa sọ fún wa pé kí lè ń wá lọ sí chọ́ọ̀chì kí lè ń wá lọ síbẹ̀ ní ìgbà tí kérúbù sẹ́ráfù wà ní kérúbù sẹ́ráfù tí celestia wà ní celestia kò kúkú ṣe ìwọ̀n àṣírí tá lè sọ lórí afẹ́fẹ́ mùsùlùmí á gbé àgẹ́lẹ̀ àwa join wa ni àwa dẹgbẹ́ darapọ̀ mẹ́gbẹ́ wa wọ́n bẹ̀rẹ̀ sí àwọn nífẹ̀ẹ́ bá a ṣe ń kéwì yẹn ó ń dùn mọ́ wọn nínú bá a ṣe ń pàtẹ́wọ́ yẹn ó ń dùn mọ́ wọn nínú bá a ṣe ń lọ ẹ̀mí yẹn ó ń dùn mọ́ wọn nínú òun náà ló wá di tí àwọn èèyàn fi ń ṣe tíátà nísìnyí wọ́n fẹ̀yìn mi ṣe tíátà òun tí ò sí láyé ìgbà yẹn tí ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ tó pọ̀ wọ ní ẹlòmí agbáṣọ àdúrà wàárùn níjà ìrànkúràn ádámù ìsọwọ́ ọ̀tún lóríṣiríṣi bẹ́ẹ̀ ọ̀pọ̀ ló ń gan ọlọ́run tó sì rò wípé òun ṣe iṣẹ́ ọlọ́run ọ̀pọ̀ ló ń gan ọlọ́run tá a sì rò wípé à ń ṣiṣẹ́ ọlọ́run olúwa sọ fún samueli nínú ìwé samueli kínní orí kẹrìndínlógún sixteen verse seven ó ní ṣùgbọ́n olúwa wí fún samueli pé má ṣe wo ojú rẹ tàbí gíga rẹ̀ torí pé èmi kọ̀ ọ́ torí olúwa kì í wo bí ènìyàn ti ń wò ènìyàn máa wo ojú olúwa sì máa wo ọkàn First Samuel sixteen seven. ọ̀pọ̀lọpọ̀ lóde òní yìí ara tó lórí ìjọ mú ara tọmọ ọjọ́ mú náà fi ń sọ pé ènìyàn ọlọ́run lè náà fi ń mọ̀ pé ènìyàn ọlọ́run ni ó di dandan tó o bá ti wọṣọ kí tó lórí ìjọ yàtọ̀ kí tọmọ ìjọ yàtọ̀ aṣọ tó bá fáìn jù lórí gbọ́dọ̀ wọ̀ ọmọjọ ìbá àwọkùn kí lábíà ṣùgbọ́n jésù nígbàtí júdásì fẹ́ fi hàn tó fẹ́ fi hàn wọn ò dá a mọ̀ láàrin àwọn àpọ́stùlù yòókù wọn ò dá jésù mọ̀ kí nìdí tí wọn ò fi dá jésù mọ̀ nítorí wípé aṣọ kan náà ni gbogbo wọn wọ̀ bákan náà ni wọ́n ṣe múra ikọ̀ òjù kan lọ bákan náà ni wọ́n ṣe múra ó wọ́n sọ pé ẹni tẹ́bi láti fi ẹnu kò ní ẹnu bọ́ ṣe mú Jésù nìyẹn bọ́ ṣe mọ̀ pé òun nìyẹn òun ni nìyẹn wọ́n dánú gbọ̀n sí irun náà rí bákan náà ṣùgbọ́n ní ayé là ń tẹ̀lé ìmúra ayé là ń tẹ̀lé a ò tẹ̀lé ìmúra ọ̀tọ̀ lọ́rùn ọ̀pọ̀ ló ń gan ọlọ́run wọ́n sì rúpa àwọn sin ọlọ́run àgbà tó yọ ilẹ̀ dà ní ohun abẹ́nú àmà yọ ṣe èébú wọ́n sì ń bú ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n sì ń fi ọ́n fi ọlá ògo ògo ògo ògo náà wọ́n fẹ́ máa fi gbolẹ̀ ẹ̀mí mímọ́ ọlọ́run ò ṣe é fi gbólẹ̀ ènìyàn ò lè gan ọlọ́run ènìyàn lè tán rẹ̀ ṣùgbọ́n kò lè tán ọlọ́run ènìyàn lè tán àwọn ará àdúgbò ẹ̀ ṣùgbọ́n kò lè tán ọlọ́run. ara nínú olúwa rẹ̀mílẹ́kùn emọ̀sí kọ́ni ó ní Ísírẹ́lì ẹ̀mí ṣọ́ra Ísírẹ́lì ẹ̀mí ṣọ́ra íjíbítì ti wọ àárín ẹ o. Íjíbítì àmọ̀tẹ́kùn Íjíbítì olè Íjíbítì apànìyàn Íjíbítì ìkà Íjíbítì akọ́nilẹ́rú Íjíbítì afiniṣẹ́rú afiniṣẹ̀sìn oní Ísírẹ́lì ẹ̀mí ṣọ́ra. Ísírẹ́lì ẹ̀mí ṣọ́ra. orin sẹ́láfò ní bẹ́bẹ́ aláwo gbé fàálẹ̀ òwò àdáláàdúrà ẹ̀yìn ẹ̀yìn padà ọjọ́ dájọ́ dé tán ẹ̀yìn ẹ̀yìn padà ẹ̀sùn mọ́ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣe kọ́ńtà ti gbàdúrà ni kò dá ìkan mọ̀ bóyá wòlíì ọlọ́run lè bóyá wòlíì kò dá kan mọ̀ ṣùgbọ́n bíbélì sọ pé nípa ìṣe wọn làwọn fi mọ̀ wọ́n nípa ìṣe wọn làwọn fi mọ̀ wọ́n òbí kọrin ibi tó bá ń sọ̀rọ̀ olúwa ṣàṣe ènìyàn ló máa dúró gbọ́ ibi lọ́kọ̀ bá ti ń pidán tó bá ti ń ṣe màdíkì ó ní tó bá débẹ̀ èrò rẹpẹtẹ ni lóòótọ́ ni nígbà tá a wà kékeré tá a bá lọ sí cms ní tinubu ní cms eh, ní eh, bí tinubu ló lọ bí cms ní torí ìdúmọ̀ta èrò pọ̀ ọ̀n níjẹ́ kó ní tán dúró àwọn ọlọ́jà lè dànù ṣùgbọ́n tinubu cms gbogbo island ọba ilé èrò máa pé gbogbo ni rẹpẹtẹ ṣùgbọ́n kí oníwàásù kan máa lọ báyìí wọ́n tún máa fi ṣe ẹ̀yẹ́ nígbà òrò aṣọ ẹ̀ òrò aṣọ ẹ̀ òbalẹ̀ orí nígbà tí àwọn tá a rò tá a pè ní èèyàn pàtàkì tá a rò pé ká bá nídìí ohun dáadáa tá a ń bá wọn nídìí ìdìgọ̀ burúkú ó kù káàtó. ó kù káàtó. àwọn kan ti gan ọlọ́run sẹ́yìn ìpakúpa lọ́lọ́run pa wọ́n dànù bọ́ọ̀sù àwọn ẹ̀gbọ́n eh, àwọn kan ti ń yọ ṣe àwọn kan sọ́jà wọ́n sọ́jà dé ni example ẹni tó ẹni tó ẹni tó ẹni tó kọ́ Titanic ọkọ̀ Titanic tó rí yẹn lóríṣiríṣi lóṣù èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti gọ Ọlọ́run tó sì rí pa àwọn Ọlọ́run èèyàn èèyàn ajíláàrọ̀ á mú mi ọlọ́run òjò ọlọ́run á rọ̀ sí lórí òun ọlọ́run á rọ̀ sí lára á sì tún máa bá ti á tún máa bá ṣí ẹ ọlọ́run jẹ́ ìyàn ọmọ ènìyàn ẹgbẹ́ á tún máa bá iṣẹ́ ọlọ́run jẹ́ ìyàn ọmọ ẹ̀dá ènìyàn tí ọlọ́run dá àbí aṣáájú ọ̀pọ̀lọpọ̀ nísìnyí ajínigbé ajínipa ọlọ́run jẹ́ ká kó sí wọn lọ́wọ́ ẹ̀mí kan náà ṣàlọ́ lórí àwọn yẹn náà bọ́n bá dẹ̀ dé ṣọ́ọ̀ṣì wọn dáwó bọ́n bá dé mọ́ṣáláṣí wọn dáwó owó rẹ̀ pẹ̀tàlá máa rí ànífẹ̀ mi wádìí pé mo ló ti wá àwọn sóòtù àwọn kóòtù àwọn gbogbo ẹ̀ ó lè wà nínú ẹ̀bùn tọ́lọ́run fún òjíṣẹ́ ọlọ́run ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ara ẹ̀bùn mẹ́sẹ̀sán ni ìkan nínú inú ẹ̀bùn ni ẹ̀bùn mẹ́sẹ̀sán nínú ìwé kọ́rìntì ẹ̀bùn mẹ́sẹ̀sán ìkan nínú ẹ̀ ni olúwa yóò gbàdúrà wa ara mi ní olúwa nígbà wo ni nígbà wo ni ọ̀tẹ̀ yìí yóò dópin nígbà wo ni ìrẹ́jẹ yìí yóò dópin ọ̀pọ̀ ń jẹ́ ìrora ọ̀pọ̀ ń kérora. ọ̀pọ̀ ń jẹ̀rora ọ̀pọ̀ ń kérora ọ̀pọ̀ képe ọlọ́run a sì ń tọ̀ wọ́n jẹ à ń jẹ́ kó máa sọ̀rọ̀ òdì sí ògo ọlọ́run tó bá dé lómi bá máa lẹ́ lójú ni àfẹ́ ẹ mẹ́jẹ̀ kọkùnrin yẹn wọ́n bí bá àfẹ́ àfẹ́ ń bí. ẹ má jẹ́ ọkùnrin yẹn wọlé àfẹ́ ń bí bàtà pé ara kò tọ́ ọ̀rọ̀ ayé kò tọ́ ayé òfin òtọ́ irọ́ láyé ń fẹ́ ẹni máa lèmi tó máa pariwo sókè òun lára ayé ń fẹ́ òótọ́ korò tó bá ní oṣù òótọ́ òní lọ́rẹ̀ púpọ̀ ó máa lójú àwọn tó máa bẹ́ẹ̀ ṣe ó máa múra ní ó máa múra ní olóòótọ́ kì í lẹ́ni báwọn bàbá ṣe sọ olóòótọ́ kì í lẹ́ni ọlọ́run kó gbà wá ọlọ́run kó gbàdúrà fáyé nítorí pé a ò ṣe ìfẹ́ bàbá mọ́ àdúrà sì bẹ ọlọ́run tẹ̀ ń ṣe bẹ̀rẹ̀ bíi tàtijọ́ àwa aláwọ̀ bàbá bíi tàtijọ́ mọ́ ọlọ́run ń ṣe bẹ̀bẹ̀ bíi tàtijọ́ sẹ́ẹ́ àwọn aláwòsín bàbá bíi tàtijọ́ ẹlòmí ò fẹ́ jìyà ó fẹ́ kọ̀rọ̀ jọ ni ẹ yé fi iṣẹ́ ọlọ́run kó ọ̀rọ̀ jọ torí bíbélì ní ó ní ń kó ọ̀rọ̀ jọ ṣùgbọ́n kò mẹ́ni tí yóò ná àwa sọ tiwa ká lè sọ pé a sọ tiwa gẹ́gẹ́ bí ọmọ ogun ìgbàlà gẹ́gẹ́ bí ọmọ ogun ìgbàlà olúwa yóò gbàdúrà wa èrò ti èrò èrò ti kó bá ti wo ní bá wà wò sí èrò á ti pọ̀ rẹpẹtẹ lórí Facebook ni èrò á ti pọ̀ rẹpẹtẹ ìwàásù náà ni èmi mọ̀ tèmi mo mọ̀nú mi ṣe jẹ́ mo mọ̀nú tiẹ̀ ǹjẹ́ mo ń wàásù lóòdòdó àdéjọ́ fún ìgbẹ́lẹ́kẹ̀ ògùn ọlọ́run ni àbí fún àpò mi àbí káyọ̀ lè mọ̀ mí pé mo mọ̀ èmi náà mọ̀ wàásù wà mo fẹ́ pọ́pùlà bóyá ẹnìkan ló máa lọ sí Jerusalem ẹnìkan ló máa lọ sí Mẹ́kà ṣé torí ẹni mo ṣe ń wá ni ẹ jẹ́ ká yẹra wa wò ẹ jẹ́ ká yẹra wa wò ṣé torí ẹni mo ṣe ń wá ni ọ̀pọ̀ ló ń kàn wá ọ̀pọ̀ ló ń bú wa nítorí ohun tí wọ́n rí ni. àtàwọn tí wọ́n ti rí àtàwọn tọ́rẹ̀ wọ́n ti rí tó ti sọ fún wọn lóríṣiríṣiríṣiríṣi tàtẹ̀ ń di pé òótọ́ ni bẹ́ẹ̀ ló ṣe rí ẹ́ ṣebí wòlíì mi náà máa bá orí orí nínú báàgì ẹ̀ orí èèyàn ní báàgì ẹ̀ àwọn máa wá pààtì ara ènìyàn kiri ẹ́ ṣebí ìkan náà náà mú ló ń sọ pé àwọn fi ṣèṣọ́ra ni ọlọ́run kó gbà wá ọlọ́run kó gbà wá àwọn èèyàn fẹ́ ní ìgbàgbọ́ mọ́ wọn ò fẹ́ ní ìgbàgbọ́ mọ́ wọn wá sọ́tọ̀ bá nímù lọ wọ́n ń sátọ̀ èṣù lọ à ń gbé èṣù lékè ju ọlọ́run lọ a dẹ̀ ń mọ̀ kí ọlọ́run lábẹ́lẹ̀ à ń sọ pé à ń sin ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin ènìyàn ọlọ́run olèmí ń bá sọ̀rọ̀ wẹ́ ẹ ṣọ́ra ẹ wà nínú ẹ̀mí ibi tó máa tẹ́rí ẹ sí tó máa wọ̀ lọ wò dáadáa tó bá ti ń wo ìwà lórí ìjọ pé eléyìí kì í ṣe ìwà tí ẹ gbọ́dọ̀ máa wù fìdálẹ̀. ẹnìkan kan kò lè fúnni ní ẹ̀mí ọlọ́run nìkan ló lè fúnni ní ẹ̀mí ọlọ́run lọ́ba ni ẹ̀mí òtítọ́ àtọ̀dọ̀ ọlọ́run ló ti ń wá bọ́bá ṣiṣẹ́ kan fún ẹ tó ṣiṣẹ́ kan iṣẹ́ ìṣù ni bíbélì ni iṣẹ́ ìṣù bàbá wọn ni wọ́n ń ṣe iṣẹ́ ìṣù ni tó bá ń fèrè fọ òjijì inú agbára òkùnkùn náà ti mú ìdìwà fún ẹ torí pé òkànlè sáré gbà ẹ lọ wádìí ń tà ń sọ ẹ lọ wádìí olúwa yóò gbàdúrà wa ẹ lọ wá jẹun tá à ń sọ torí pé bó o bá ń sọ̀rọ̀ ní táwọn ènìyàn mọ̀ tí wọn gbọ́ kí ni èrè tó wà ń bẹ èrè wọn wà ń bẹ kọ́nìtì kí ni orí kejìlá ó wà ẹ ká wà gbogbo wà ń bẹ ẹ lọ ká gbogbo ẹ èmi kọ́ ni mo kọ́ ọ nítọ̀nà ẹ̀bùn ẹ̀bùn yìí náà tó bá nígbàgbọ́ ẹ̀bùn kan ni ara ẹ̀bùn mẹ́sàn-án ni tó bá nígbàgbọ́ pé mo nígbàgbọ́ nínú ọlọ́run bí mo sìn ara ẹ̀bùn mẹ́sàn-án ni ẹ̀bùn ni ẹ̀bùn ni bíbélì ní ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí ara èmi kò fẹ́ kí ẹ̀yin kó jẹ́ òpè ẹ̀yin mọ̀ pé nígbà tí ẹ̀yin jẹ́ kèfèrí nígbà tá a ti mọ̀ ọlọ́run àfàyín lọ sọ́dọ̀ àwọn obi òrìṣà lọ́nà kan tó lè fàyín bó jẹ́ ṣàǹkóró lọ bọ́ bó jẹ́ ọya ni bó jẹ́ èṣù ni lọ́nà kan tó ti lè lọ ìgbà yẹn ojú sì dì onítorí náà mo fẹ́ kí ẹ mọ̀ pé kò sẹ́ni tí ń sọ̀rọ̀ nípa ẹ̀mí ọlọ́run kó wá sọ pé ẹnì fún gbóni jésù kò pọ́síbù ẹ̀yin ò ní ìmọ̀ nìyẹn bí kò ṣe pé a sọ nípa tiẹ̀ mímọ́ kò sẹ́ni tó lè wípé olúwa ni jésù bí kò ṣe nípa àtẹ̀mí mọ́ á ti fẹ̀mí wádìí ẹ̀mí á ti rìn nínú ẹ̀mí mọ́ ọlọ́run á ti ní ìgbàgbọ́ tó nípọn á ti ríṣiríṣi ìyanu tí ọlọ́run ṣe àwọn pétérò ló dé gbàgbọ́ ṣùgbọ́n nígbà tí nígbà tí wọ́n da àwọn sọ́dọ̀ tí ẹja tí àwọn fàya ẹja kúnnú bẹ̀ wọ́n dájúdájú ọmọ ọlọ́run ló ṣe ìgbàgbọ́ wọn le ìgbàgbọ́ wọn le bíbélì ẹsẹ̀ kẹrin kọrin tó ní kejì làláwa ǹjẹ́ onírúurú ẹ̀bùn ló wà ṣùgbọ́n ẹ̀mí kan náà ni ẹ̀mí kan náà ni kọ́nìtì kìíní orí là. onírúurú ẹ̀bùn ló wà ẹ̀mí kan náà ni gbogbo ẹ̀ onírúurú iṣẹ́ ìránṣẹ́ ló sì wà olúwa kan náà sì ni ó rán wa iṣẹ́ evangelist máa kéde káàkiri àní ìdájọ́ lẹ̀ wọ́n máa kéde fáwọn ènìyàn pé kọ́ gba ọlọ́run gbọ́ ìbàjẹ́ fáàní ẹ tó ń wàásù ní gbẹ́gbàkí tó ń ṣe ìsọjí ìtàgbàgbà iṣẹ́ ọlọ́run náà ló ń ṣe àní lọ́kọ́ mọ́ṣáláṣí tiẹ̀. onírú iṣẹ́ ló sì wà ṣùgbọ́n ọlọ́run kan náà nẹni tí ń ṣiṣẹ́ gbogbo wọn nínú gbogbo wọn òun náà ló wà ní gbogbo ẹ̀ àṣẹ ọlọ́run àṣẹ ọ̀rọ̀ ni òun ló ń jẹ́ ọ̀rọ̀ tó ń tẹnu gbẹ dájáde onírú iṣẹ́ ló sì wà ṣùgbọ́n ọlọ́run kan náà ní ń ṣiṣẹ́ nínú gbogbo wọn nínú gbogbo wọn ṣùgbọ́n à fi hàn ẹsẹ̀ keje ṣùgbọ́n à fi ìfihàn ẹ̀mí fún oníkúlùkù ènìyàn láti fi jèrè ní láti fi jèrè ọkàn láti fi pe ọ̀pọ̀lọpọ̀ sí àwọn ènìyàn sí ìgbàlà láti ṣí àwọn ènìyàn létí torí pé ṣùgbọ́n ó lágbára tó gbóná ṣùgbọ́n kò ní ìgbàlà òfin ní kẹ̀kẹ́ katapila ni torí a fi ọ̀rọ̀ ọgbọ́n fún ẹnìkan nípa ẹ̀mí mọ́ ni ọgbọ́n a fún ẹlòmíràn ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀mí kan náà ni ò ní ìmọ̀ àwọn ẹlòmíràn ìgbàgbọ́ òní mo kọ́kọ́ sọ síwájú nípa ẹ̀mí kan náà ni if you have faith solid faith that's part of Holy Spirit ẹlòmíràn kò gbóhùn òṣèré wọn kọ́ ṣùgbọ́n ní ìgbàgbọ́ tó nípọ̀ ọlọ́run dẹ̀ ń kọ yọnu ewu ọlọ́run dẹ̀ ń bùkún níwọ̀n bá tiẹ̀ tí ò lójú òkòrò àti fún ẹ̀rọ mìíràn ìgbàgbọ́ nípa ẹ̀mí kan náà ni àti fún ẹ̀rọ mìíràn ẹ̀bùn ìmúláradá nípa ẹ̀mí kan náà ni bẹ́ẹ̀ lórúkọ Jésù kó gbàgbé àsomi ó tọ́ ká fòróró kún lórí ohun tó lè ṣe jọ́ lọ ẹ̀mí ẹ̀mí agbára àṣẹ kan nìyẹn agbára àṣẹ àtọ̀dọ̀ Ọlọ́run ni kì í ṣe nípa kì í ṣe nípa nípa ká lọ wẹjú tàbí ká lọ sí gbẹ́dẹ́ ká lọ sí àwọn ká máa sùn kọ́mọ́dì ẹ̀rọ bí wọ́n sọ̀rọ̀ ní mọ́dì á gbàdúrà bẹ́ẹ̀ nira kú ó gan ọlọ́run àdéhùndé mọ́ra agbàdúrà bẹ́ẹ̀ kú agbàdúrà àwọn àtúnjọ ìjọ́ọ̀sì àjọyọ̀ mọ́ṣáláṣí ń gan ọlọ́run ọlọ́run àwọn ogun sọ fún ẹ ẹ yí padà sí ọ̀nà ọlọ́run kó tó pẹ́ jù a fún ẹlòmíràn ìgbàgbọ́ nípa ẹ̀mí kan náà àti fún ẹlòmíràn ẹ̀bùn múlẹ́radá nípa ẹ̀mí kan náà ni a fún ẹlòmíràn iṣẹ́ ìyanu ṣe iṣẹ́ ìyanu ó ti máa kan lẹ́nu ìyanu àṣẹlẹ̀ olúwa yóò gbàdúrà wa àwọn ẹlòmíràn ìsọtẹ́lẹ̀ ẹ̀bùn ẹ̀mí ni olúwa wípé báyìí báyìí báyìí ni níwòyí ọ̀la báyìí báyìí ni ẹ́ eh? ah a ó sọ wọ́n dọ̀pọ̀ ní ibùdó Samaria àṣẹ kò ṣẹlẹ̀ ìsọtẹ́lẹ̀ agbára àṣẹ ni. torí àwọn ọmọ kan máa kú èrè pé àwọn sẹ́dáfù yẹn níbo ni tó ń sọ yẹn níbo bá ṣé ó wà ní bíbélì ni ìbọn òun là ń kà fún ẹ ń ṣe fẹ́ẹ̀kì ń ṣe wẹ́jú ọ̀tẹ́ntìkì láti inú bíbélì ni ẹlòmíràn iṣẹ́ ìyanu ẹlòmíràn sọ tẹ́lẹ̀ àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ òun gbọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ òní ẹlòmíràn onírúurú èdè afẹ́dẹ̀fọ̀ onírúurú èdè afẹ́fọ̀ àti fún ẹlòmíràn ìtumọ̀ èdè atútúmọ̀ èdè tí èèyàn ń sọ àṣẹ kan ni ṣùgbọ́n ẹlòmíràn kan ńlá kó gbogbo ilé ìta dárúkọ yìí mẹ́rẹ̀sán yìí a kó fún gbogbo èèyàn kan ó wà lórí ẹ̀ bó ṣe wọ́n lọ́rùn ló ń ṣọlá ẹ̀mí kan náà ṣe ni torí pé wọn ò lè wọn ò lè àwọn gbogbo àwọn takàrí ẹ̀ wọn ò lè dáṣẹ́ ṣe wọn ò lè dáṣẹ́ ṣe òun ni pé tó bá rí ìjọ tó pé tó sọ́lé gbogbo àwọn nǹkan báyìí ló máa wà ń bẹ̀ wọ́n lè má lówó wọ́n lè má ní púpọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tá a kà tí kọ́rìntì ìrìkẹjà láyé sọ ló máa wà nínú ìjọ yẹn gbogbo wọn ó máa ìjọ yẹn máa solid solid débi pé adúró adúró wọn ò dẹ̀ ní fi owó owó bà ayé ara wọn jẹ́ òótọ́ dẹ̀ ní kò lẹ́nu wọn. ẹ̀mí inú ẹ̀mí kan náà ni olúwa baptist gbogbo wa sí bá àjá àfáà tó ń ṣiṣẹ́ ọlọ́run wòlíì tó ń ṣiṣẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́pùsẹ́ mo máa ń sọ kìí ṣe pé bóyá bẹ́yàn ṣe ewu lórí aṣèyí ẹni tó bá ń wù ló ń pè ẹni tó bá ń wù lọ́lọ́run lọ́lọ́run ń pè ọlọ́run wo ojú ẹnikẹ́ni àwọn kan wà tó jẹ́ àyànfẹ́ ọlọ́run tàti yà wọ́n sọ́tọ̀ ohun tó máa ṣe tó máa mú jẹ ẹlòmíì gbọ́dọ̀ dánwò olúwa yóò gba àdúrà wa ara mi nínú olúwa ẹja lajú wálẹ̀ dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ fọ́jú ẹ lọ lọ sí ìsàlẹ̀ verse twenty eight ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ lẹ́yìn gbogbo àwọn ẹ̀mí yìí tàdárúkọ yìí ọlọ́run gbé àwọn kan mìíràn kalẹ̀ nínú ìjọ èkíní àwọn àpọ́stẹ́lì èkejì àwọn wòlíì èkíní ń bẹ tó kọ́kọ́ gbé yìí àwọn apọ́sítẹ́lì ni èkejì làwọn wòlíì ẹ̀kẹta òun làwọn olùkọ́ni tíjà lẹ́yìn náà iṣẹ́ ìyanu lẹ́yìn náà ẹ̀bùn múláradá ìrànlọ́wọ́ ẹ̀bùn àkóso onírúurú èdè olùwàyí gbàdúrà wa tó o bá ti ní kan nínú àwọn ọmọ yìí tí o sí lára ẹni tó tó àti lòdòdò òfò ni ẹ torí pé oníkàkùn ṣiṣẹ́ láìsí ìlara láìsí ẹ̀gàn láìsí ọ̀tẹ̀ láìsí ìjà rárá torí pé oníkàlùkù á dúró ní dìpátímẹ́ǹtì tí wọ́n fún kò ní wá ohun tí a gẹ́gẹ́ bí tẹ́bá tí wá kúrò ń bẹ̀ ní kọ́lìtì kejìlá yìí tẹ́wàá bọ́ sí kọ́lìtì kẹtàlá ẹ̀ṣẹ̀ wá gbọ́ tó gbogbo ẹ̀ pọ̀ torí tí èèyàn bá wá sí òfó lè nìyàn òfó lè nìyàn ó ní bí mo tilẹ̀ ń fọ́ ní irú èdè first Corinthians thirteen torí tó bá ti kó òtú ẹ̀fù yẹn tó ti ṣàlàyé ẹ̀mí ó wá bọ́ sí tìfẹ́ tó o bá ti ní ìfẹ́ tó ti ń sọ yẹn òfò ni ẹ o bá jẹ́ pásítọ̀ o bá jẹ́ wòlíì o ọlọ́run bá máa gbọ́ láti ọjọ́ pípẹ́ o tó bá ti jẹ́ pé inú ẹ ọkàn ẹ inú ojú ìsàlẹ̀ ọkàn ẹ olùkórìíra ni ẹ o lè rí ìjọba ọ̀run wọ̀ ìrọ ọlọ́run kọ́ ló ń ṣiṣẹ́ fún èèyàn ìṣù ni ẹ ọkàn fáwọ ọkàn fáwọ èèyàn kóra ní ìka ni ẹ torí pé ọlọ́run ọkàn ló ń wò ọba ló ń ó lè mú jẹ́ o gẹ́gẹ́ bí àwọn bàbá àti ìyá yìí máa ń sọ àtúbọ̀tán alábòsí kì í dáa wọ́n á lówó wọn lọ́lá ṣùgbọ́n àtúbọ̀tán wọn kì í dáa ọmọ wọn á jẹ páànù ìyà tó ń bá rí jẹ ẹlòmíì wọn á ṣiṣẹ́ fún wọn gbàdúrà fún wọn á ṣe gbogbo ẹ̀ fún síbẹ̀síbẹ̀ ìyà àtúbọ̀ máa jẹ sí ni torí pé ọwọ́ àwọn èwo ló wà ń forí fá ègún ègún gbogbo ègún àti ìyà àti bàbá ẹ̀ ti ṣe lẹ̀ wọn ṣe ń dùn mọ́ wọn rówó wọ́n ń rówó inú wọn dùn àti yàrá ẹ̀ wọ́n kọ́lé wọn ṣe gbogbo ẹ̀ àwọn kan wà àgbọ̀dọ̀ dárúkọ wọn lórí afẹ́fẹ́ wọ́n kọ́lé wọn rí gbogbo ẹ̀ wọ́n tún ṣakọ pé ibi táwọn tún dé yìí kò sí nǹkan ó dà wọ́n dà nísìn orúkọ yẹn orúkọ yẹn parí dànù ni ó parí dànù ó parí dànù àtúwò àti gbogbo ẹ̀ ó parí dànù tàló ń jọ jà pé wọ́n jọ ọba ọba ọba ọba alẹ́ ni máàmù rẹ̀ afọ́ni má sì rí gún ògo àwọn màlẹ́kà kan tó ń tọ́ tó tó ń ránṣẹ́ wọn tó dánrán ìjọkúdán wò káwá ti máa sọ ènìyàn wọ́n á jù wọ́n sínú ọ̀gbun ọ̀gbun aláìlópin ni ọlọ́run kò di wàá mú tábà di ìgbà míì a tún máa tẹ̀síwájú nítorí àkókò wa ti lọ a tún máa tẹ̀síwájú lórí tọ́pìkì yìí a ò lè gbọ́ ọlọ́run a ò lè gan ọlọ́run ẹ má jẹ́ ká máa gan ọlọ́run ẹ jẹ́ àyípadà ẹ jẹ́ àyípadà ká ṣe tòótọ́ ká ṣe tòótọ́ ká nífẹ̀ẹ́ ọmọlàkejì ọlọ́run lóòótọ́ ká má máa tara sọ̀rọ̀ òdì sí ọlọ́run sorúkọ olúwa. ẹjẹ́ lépa àfẹ́ ẹjẹ́ lépa àfẹ́ ẹjẹ́ lépa ẹ̀mí ẹ̀mí òtítọ́ ọlọ́run ló máa bọ́ wa kìí ṣàfipá gbà kìí ṣàfimọ́ gbà àìmọye èèyàn ti bayé ẹ̀jẹ̀ àìmọye èèyàn ẹlòmí ò lè sọ tiẹ̀ ta ẹlòmí ò lè sọ tiẹ̀ ta ò lè sọ ta ó ń gbèmí ó ń gbé ó ń gbé sára ni tẹ̀bá ní gbéra náà ah, mi lè lọ ẹ̀ nínú náà àdúgbò ààrẹ mo lè ti ń sin sí àmọ́ wà lémi ni mò ń sin ọlọ́run nínú lémi ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àdì àwọn táwọn táwọn èèyàn fi wàásù tó fi ń sọ̀rọ̀ lórí tọ́pìkì ní prógrámù wọn ni àwọn wòlíì yẹn àwọn wòlíì yẹn nígbà tí wọ́n rí nǹkan tí àwọn èèyàn ń ṣe náà ní àwọn tá a pera wọn ṣebí tọ́pìkì kan lágbékiri tọ́pìkì ìdámẹ́wàá tọ́pìkì ìdámẹ́wàá ṣé kò fẹ́ẹ́ dá nǹkan ńlá lẹ̀ ó wá di tọ́rọ fọ́kálé nítorí tó ti nítorí bó ti jẹ́ owó eléyìí gbà ń bí eléyìí gbà ń bí èyí ń bẹ́ẹ̀lì yẹn ń gbà bí eléyìí ń dìfẹ́ndà rẹ̀ ń bí ìyẹn náà ń dìfẹ́ndà rẹ̀ ń bẹ̀ yẹn láwọn tá a gbójú tá a rò pé yá wọn ò tí gbọ́dọ̀ máa sọ kò gbọ́dọ̀ máa jáde lẹ́nu wọn bẹ́ẹ̀ nítorí owó nítorí owó ayé kò tọ́ nítorí owó àtúnbọ̀pá nǹkan tún ṣépè wọ́n àtúgbọ́ ni àwọn òmùgbé yóò tọ́ ni bóyá rọ́ ni tó dáhùn ká mọ́ wọn lẹ́nu ìlú àkó dáríjì gbogbo wa ẹlẹ́ṣẹ̀ ní gbogbo ènìyàn ayé ń kọjá lọ onígbàgbọ́ ẹ̀ dààmú rẹ̀ ayé ń kọjá lọ ẹ̀jẹ̀ dààmú rẹ̀ ayé ń kọjá lọ. You cannot mock God. You can't. gbogbo ohun tó bá gbìn ló ká. pátánì tẹ́lẹ̀ kan ṣe ẹlòmíà tẹ̀lé á di fọlọ́fọlọ́ ẹlòmíà ò ní ìmọ̀ kò ní ìmọ̀ kọ́bọ̀ tó ń ṣe jìjì ẹ̀ bá ṣe wà lọ́wọ́ olóòdò lórí ìjọ nìyẹn nítorí pé kò ní àmúmọ́ra kò ní ìpamọ́ra kò ní kọ́líkì tàbí dẹ̀dọ́lẹ̀ kọ́líkì iye olórí ìjọ àti dẹ̀dọ́lẹ̀ ò ṣe lọ́wọ́ ẹ̀ ọlọ́run pè mú àwọn èdè ìranù àwọn èdè inú àwọn èdè èdè nínú èdè inú e, e, e, inú ìsàlẹ̀ ìsàlẹ̀ òkùnkùn èdè ìlú àwọn òde kan wà ní ti ẹ̀gbọ́n wọlé láyé mi bàtẹ́gbẹ́ tó yà àwọn oríṣi ilé orí ara ó sọ̀rọ̀ táwọn ènìyàn máa gbọ́ kó fẹ́ sèyàn múlẹ̀ bíbélì ló sọ bẹ́ẹ̀ tó bá ma àwọn míì ń kú àtàwọn àwọn àgbàlagbà àwọn àwọn tó wọ́n sọ èdè tí wọn kì í bẹ́ẹ̀ sọ tó bá dójú ẹ̀ ni ṣùgbọ́n ẹlòmíkà rí mi ni wọ́n ti mọ̀ pé wòlíì ni mí tí màá ti fèrè fọ̀ ọ̀hún ní mọ̀ pé wòlíì ni mí àwọn jákujáku ẹ̀ ni ẹ̀mí tí ò sí wà gidi ìwà rere láti tọ́ka sí pé ló tó èèyàn lọ́rùn rèé tó bá lágbára náà ń kọ́ tábàrà náà dé wà pálẹ̀ ìdánù pálẹ̀ ìdánù wà á tó bá jẹ́ pé bí ọlọ́run fún lágbára bó ṣe fẹ́ ṣù lágbára náà nìyẹn tó ṣì lò tó bínú tá àfàjọ bẹ́ẹ̀ yẹ àfàjọ bẹ́ẹ̀ yàrá nù àfàjọba èṣù yàrá nù dànù ìwà gbéraga lọ ṣọ́ra àwọn tó tó tí ní agbára yẹn lánàá àwọn dà wọ́n ti lọ ilẹ̀ jẹ náà ni agbára ọlọ́run àwọn oníjẹun ọdí mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ní ọlọ́run èyí tó kàn wọ́n yín wíwo èyí tá a ṣe níbi nítorí ọ̀rọ̀ ọlọ́run ibikíbi tẹ́ ẹ bá mo gbàdúrà fún yín o lórúkọ jésù ọlọ́run yóò gbé yín ró agbára ọlọ́run yóò gbé yín ró a ò ní torí pé ẹnìkan ṣe báyìí sí mi síbẹ̀síbẹ̀ kálá sí ọlọ́run mọ́ àbá lọ sí ìjọ ọlọ́run mọ́ ẹ wá tọ́ọ̀tì kẹ lọ bó jẹ́ mùsùlùmí yẹn ẹ wá mọ́sálásí kẹ lọ ó pọ̀ káàkiri ẹ má ti torí ẹ̀ jókòó sílé kẹlẹ́ ní lọ sin ọlọ́run mọ́ ọlọ́run fẹ́ràn àpapọ̀ àparapọ̀ gba àdúrà ọlọ́run fẹ́ràn àdúrà gbàpọ̀ ọlọ́run fẹ́ràn ìbúwọ̀ púpọ̀ má jókòó lé bẹ́ẹ̀ bá jókòó lé ọwọ́ tó dilẹ̀ lè ṣú máa ń wáṣẹ́ fún ẹjẹ́ àdìdẹ́ bọ́ bá ṣe bí ẹsẹ̀ bí tó bọ́ síbòmí ó rí ìgbàlà ó rí àna ọlọ́run ẹ má ronú wọ́n gbá mi ìyẹn wọ́n ní kí wọ́n náà máa tún wá sọ kiri torí pé ìdájọ́ olórí ò sí lọ́wọ́ ẹnì kankan o ọlọ́run ọba òun ló nìdájọ́ ọ̀run o ọlọ́run ọba ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ abẹ́ ìlọ̀pọ̀lọpọ̀ ń sásí lọ fi ń ṣe bí torí pé ọlọ́run pè wọ́n ni àwọn tọ́lọ́run pè wọn wọn á wù èèyàn á rò àròjinlẹ̀ tó bá jẹ́ ọmọ mi ń kọ́ tó bá jẹ́ èmi ò mi ń kọ́ kí ni fẹ́ ṣe bá tiẹ̀ jẹ́ fún un ọlọ́run àánú yóò jù wá mú ọlọ́ yóò gbàdúrà wa ẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run alágbára bàbá wa àti ọlọ́run wa ọlọ́run ayérayé obìnrin tí ọba mi ajípọ̀jọ́ kúdà ìwọ lànà ìwọ lò ní ìwọ ní ọ̀la ọba tó rí òní tó rí ọ̀la ògo forúkọ yín lókè ọ̀run adúgbò ọ̀rọ̀ tá a bára wa sọ yẹ́gbẹ́ tí òní ní ṣókí àti àwọn tó farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí ọlọ́run asúre sí ẹlẹ́dà yín o ní orúkọ jésù òru yín ò ní gbàbọ̀dẹ̀ ọba àti wáyé ọjọ́ ọba àti ìlà oòrùn aládéwúrọ̀ ọba àwọn ọba ọba tí ń jẹ́ ìmúṣẹ ìlérí ayọ̀ nílé ayé olúwúrúkú ọ̀rọ̀ yóò múṣẹ ó ń mí sí ilẹ̀ ilẹ̀ ewu ewéko jáde ohun rere lórúkọ jésù yóò ti ilé wa jáde yóò ti ayé wa jáde a ò ní jẹ ìkorò ọ̀nà wa lórúkọ jésù ayé ò ní di o torí ọ̀nà afẹ́fẹ́ kì í di agbára ọlọ́run yóò máa jà fún wa ní gbogbo tá a bá lọ gbogbo àwọn olórí ìjọ tí wọ́n wà nípa ti ọlọ́run tí wọ́n ń làkàkà kí àwọn náà kó lè mókè tí wọ́n ń bi ọlọ́run fún ìgbé lọ́wọ́sókè gbogbo àdúrà fún yín o lórúkọ jésù ọlọ́run yóò gbé yín lọ́wọ́sókè ìjọ yóò ní túkà ìjọ yóò ní dàrú o lórúkọ jésù olórí burúkú ò ní láwùjọ yín ẹni máa dàjẹ́ orúkọ ní wọnú ibẹ̀ mo gbàdúrà fún gbogbo ohun tó ń làkàkà tí wọ́n ń gbé iṣẹ́ ọlọ́run lálùgẹ́ ní orúkọ jésù mo gbàdúrà ọba tó pọ̀ nípa ti agbára ọlọ́run apọ́sítélì yóò gbé yín ró wọn ò kún yín lọ́wọ́ ẹ ò ní ṣiṣẹ́ ṣe ẹ ò ní kú sọ̀nà bí èéfín ẹ ò ní bojú wẹ̀yìn agbára ìmísí ọlọ́run yóò wà pẹ̀lú yín agbàdúrà lórúkọ jésù gbogbo ẹ̀dá tó gbọ́ mi ẹ̀dá tó gbọ́ program yìí ẹ̀dá tó ṣí program yìí ní orúkọ jésù ẹ rògbòrò láyé ẹ rògbòrò láyé wọ́n bá tiẹ̀ nígbà òní débì kan lórúkọ jésù nígbà àdúrà fún yín pẹ̀lú agbára àṣẹ ọlọ́run ọba tó rán mi níṣẹ́ ẹ ó débẹ̀ ẹ ó jù bẹ̀ lọ bọ́bá ni wọ́n ti pa aago márùn-ún ni wọ́n ń close o àǹdẹ́dígẹ́ni ló mọ̀ tó o bá débẹ̀ pẹ̀lú agbára ṣe ọlọ́run ìwọ tó o bá lè ṣàmì àdúrà wọn ó ṣílẹ̀ kò fẹ́ orogo tiẹ̀ gbà àánú ọlọ́run yóò máa wà pẹ̀lú yín àgbàdo àfún iléeṣẹ́ ìbílẹ̀ rédíò lórúkọ Jésù ìwádìí wájú.